عارف أستاذ عبد الرزاق حفظه الله ورعاه kí wọ́n bá wa ṣe àárín ìṣẹ́jú márùn-ún péré kí ọlọ́run ìrora kí والصلاة والسلام على رسول النبي الكريم وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tàbí ọ̀dá ọgbẹ́ fún ọlọ́run àtàtẹ̀rọ ìpín ìkẹrùn ra àwọn ọba kúrò nàbí sọ̀tọ̀ àrùsọ́lá àwọn àrí àtàwọn sọ̀tọ̀ àti ìwé kọ̀ọ̀kan tí à ń tẹ̀lé lónà nàbí sọ̀tọ̀ àrùsọ́lá títí di ọjọ́ ìgbéyàwó àti àti kí ẹ̀yin ọ̀yà wa ní àpapọ̀ pẹ̀lú gbọ́dọ̀ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. alákọ̀ọ́kọ́ náà ni pé ìlú wa tó wà sí ní wá sí tàbí ọ̀ àwọn agbọ́ wà sí àti mo gbọ́ pé wà sí máa wà ní ìlú mi mo sì gbọ́ pé sọ́ọ̀lù náà rí ojú bíi Mahmood àwọn náà máa ṣe láìlẹ́kọ̀ọ́ so mo fi wò pé nínú àkíkà wa tó ń fà ní. ṣùgbọ́n èyí tó ti bá wa sọ yìí tó ń wà ìpínlẹ̀ kí àwọn ikú sàǹfààní kúrẹ̀ náà padà dá ní ìgbésí ayé wa àgbóyè wa. wọ́n ti bá wa sọ tó pọ̀ ẹnu àfikún tí ìlú kan fi kún òun náà ni pé àwa tí a ń gbìyànjú láti ní ojú ọ̀nà àlùsọ́nẹ̀tì òjàmáà láti ní ojú ọ̀nà sàfíà. Ilé kí á gbàgbọ́ ní tápò ní òṣùlù àlùsọ́nẹ̀tì òjàmáà náírà kí á yẹ máa kájú. Ṣẹ̀rí àdáwò tó dé bá wa, wọ́n ní pé apá kan ó ti sá orí bí asáré fẹ́ràn. Ìkan ti Sudan asáré kò máa lọ́rùn. Ìkan ti Mísírọ̀ ní asáré kò máa lọ́rùn àpèlè àbàṣúnà ọmọ akíní ọmọ akíní làwọn akáàkiri ọláyì ọláyì eléyìí ẹ̀kọ́ náà fi ń wo ní sọ́nà o gbogbo àwọn ìṣòro tí wọ́n wé ìgbọ̀dọ̀ pé lára ẹ̀ á gbé gbogbo tí ń sọ pátá àti gbogbo kódà á gbìyànjú àti máa kí ni máa ń síwájú ká tó máa fi tẹ́ sí à yá àwọn ọ̀láyà orí ẹ̀ pé gan àdùnfà àwọn àbáyá ní Màdínà láti ń tẹ́kẹ́lé kan gbogbo àwọn àtànà áàtù bá àwọjà àwọn àbọ̀dọ̀ pé àtànà áàtù àlùmọ̀ bá àwọjà àlùmọ̀ zàyíyáfà àwọn ẹ̀yìn ọ̀rọ̀ àwọn ẹ̀yìn tí ò ní pé màkàkà tí ò dúró sáà bá káàkiri a ti wá kó sínú gbèsè kan a ti tẹ abọ́lé wàhálà kan àti wá nígbà tí yàbàtà bẹ̀rẹ̀ dé ní wàhálà ti dé náà níjó ọ̀la tó fẹ́ ṣe gbogbo àwọn kiri ìyá àwọn èèyàn wà lọ bá mú wọn wà nílé padà mọ́ ẹ́ àmọ́ wá gbìyànjú àmọ́ wá sí wàhálà ọlọ́run ọmọ ẹ̀rọ táwọn náà ló fẹ́. aláì ọlọ́run tó léwà rẹ̀ lò náà lọ́lọ́ bí ní kéèyàn wọn alhamdulillah. ẹ tó gbowó àwọn nǹkan yìí ọmọ yìí èyí òun fọdọ́ fi máa lù sóun nàbà. àwọn tíra àti ìwà tó yẹ pé àwọn olùmọ̀ ti kọ́ wọ́n sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wọ́n láwọn olùmọ̀ wa tó kọjá lọ wọ́n àṣàbòtú fún àwọn àyíká wọn. wọ́n àti fi wálẹ̀ sínú òrùjú rárá بل wọ́n ṣe bí anabi sallallahu alaihi wasallam ni alladhi tarakana ala mahajjatil bayda tarakana ala mahajjatil bayda layluha kanahariha fil bayad wa fil wudu' la yazigu anha illa halik anabi sallallahu alaihi wasallam ti wálẹ̀ lórí ìlànà tó kílẹ̀ à tó fún gbogbo ọ̀sán ẹ̀ bí òru ẹ̀ lórí kò sí kọ̀kọ̀ nínú islam kò sí eh, abẹ́ṣe lẹ́tọ̀ wa níta ló fún ọ ní invitation láti wá ta ló fún invitation kí n máa gbọ́rọ̀ lọ́hùn ta ló gbọ́dọ̀ fún invitation kí n tó wá gbọ́rọ̀ lọ́hùn. ṣé kìí ṣe pé ọ̀rọ̀ ọlọ́run lè sọ ìṣọ̀ gbogbo orú àwọn nǹkan báyìí lẹ́yìn ha kánà ha ìhà ọ̀sán Islam kò sí tẹ́sípè ní kọ̀kọ̀ láyọ̀ jù wá ìhà ìlà ha ẹnìkan ò ní gúrí kúrò bẹ́ẹ̀ náà làwọn sálàfù sọ̀rọ̀ báwọn náà ṣe ti wálẹ̀ sórí ìlànà tó kílẹ̀ ààrẹ. báyìí yálò lánà díì usulahu wa furu'ahu wọ́n ṣàlàyé ẹ̀sẹ̀ fún wa tó kílẹ̀ àti ìpìlẹ̀ rẹ̀ àti ilé tí ó pẹ̀ka látara rẹ̀. àádọ́ máa ń ṣàlàyé fáwọn yẹn pé wọ́n bá jẹ́ kọ́rọ̀ ẹ̀sìn fẹ́ dànù báyìí náà wà bíi nàkùn kútù sàlà. ọ̀rọ̀ Sheikh Rabi' min hadha al-madkhali rahimahullah ta'ala. بيننا وبينكم kutubu salaf tí a bá fẹ́ tí ọ̀rọ̀ súnà bá fẹ́ dàrú wọn lójú sọ̀rọ̀ sàlàfíà bá fẹ́ dàrú wọn lójú láàrin wa pẹ̀lú yín tíra àwọn sálàfù ń bẹ jájọ gbé yẹ̀wò ká mọ kí ìṣúlù àti ìṣúlù ẹ̀kọ́ jẹ̀mọ́ à. ẹ so eléyìí báyìí ẹ jẹ́ kí a sọ́ra fún gbogbo àwọn ìkàjẹ́ báyìí kò yẹ báyìí sí so ìyẹn ò túmọ̀ sí nǹkan kan wà lọ́wọ́ àti wà lọ́wọ́ àti wà lọ́wọ́ àti kò túmọ̀ sí nǹkan kan. العلم قال الله قال الرسول قال الصحابة هم أهل العرفان هم أهل العرفان لمن أهل طلب صلى الله عليه وسلم الصحابة صف أو وعيد الوقت العلم قال الله قال الرسول قال الصحابة ليس للتمويل إما لهم باوي أن نبي الصحابة قوي إيه، مش كما دورهم أو سنة ربعي جوتنا لهم باوي ẹ jẹ́ ká lọ máa ké ní manhajú al-sunnah wal jamaa'ah. ká lè lọ mọ̀ wípé ààyè ọ̀gbà wa láti ṣe nǹkan kan ní ẹ̀sìn àyàfi ní táyé bá wọn ará àṣáájú rí. ma wasi'na illa ma yasa'uhu. aw ma yasa'na illa ma wasi'ahu. ẹ́ ààyè ọ̀gbà wa láti sọ nǹkan kan láti ṣe nǹkan kan ní ẹ̀sìn àfi tán láti ṣe iṣẹ́ ń pè ní sàlàfíà yìí nígbà wá ní sàlàfí léèyàn ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó ń tẹ̀lé ojú ọ̀nà wọn sálà á ṣe àfihàn rẹ̀ sí ojú ọ̀nà tó ń tẹ̀lé tábà tí gbé gbogbo àwọn ìlànà rẹ̀ tá a ti gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn sọ̀hábà tá a rí pé kò jọra wọn òbí di sàlàfí kìí ṣe ìdíyà kìí ṣe à ń pè àpèmára nìkan ni ọbí jẹ́ sàlàfí nínú al àwọn ìpàpèmára tó kọ̀ ń àwọn yahoo wọ́n pàpèmára náà نحن أبناء نحن أبناء الله وأحباؤه ادعاء فقالوا لا يدخل الجنة إلا من كان هودا أو نصارى ادعاء يقع في مرة ولا وهو لجوانا سيئن يوان صوما جريكو لجوانا so kìí ṣe fọ́ọ̀mù apapẹ̀ máa ra pé èmi náà sára sí ibi kìí ṣe ó kọ́ láwọn ibi lára wọn bẹ́ẹ̀ látàwọn làwọn ń tẹ̀lé àjẹ́ pé nínú ojú ọ̀nà wọn ló wa kábà ti gbé ẹ̀wù tí ò bá ti jọ́ àjẹ́ pé ò sí lára wọn nìyẹn wọ́n láì ka wọn sàbẹ̀ lọ́wọ́ bá àlejò lápẹ̀lọ́ kí yóò sàbẹ̀ kọ̀ọ̀kan wa ẹ dákun torí ọlọ́wọ́ bá ẹ má jà gbà kẹ̀jẹ́ rárá ẹ má jà gbà kẹ̀jẹ́ rárá ká dúró lórí sunna báwọn ẹni ìsáájú ti gbọ́ yé kò yé bá mi sè dákan náà ká sẹ̀sà àfa àtàbà máa kẹ́kọ̀ọ́ sunna lọ́dọ̀ wọn ká sẹ̀sà wá àti kábà máa gbọ́ wọn ti sàlàyé ẹ̀ báyìí nígbà tó ń sàlàyé ìyẹn máa ń tẹ̀sà wá àti tí ó bá máa gbọ́ ni kódà àwọn tó lóore jù wá lọ wọ́n máa ń tẹ̀sà wá àti tí ó bá máa gbọ́ ni. Al-Imam Al-Awza'i oníkíyà lọ́la bá wọn pé kódà wọn fẹ́ ka Kùránì fún wọn làwọn fẹ́ gbọ́ láti ẹnu wọn. àwọn ní kódà àyà kan lọ Kùránì wọn ni wọn dàpọ̀ dàbí sùn àyà wọn fẹ́ gbọ́. tọ́wọ́ lọ ka sẹ́ńtọ́ lọ sí nǹkan lè wọ́n tí ó ń lẹ̀ mọ́mi lẹ́rùn tí máa gbà títí téèyàn bá mọ́síláwù téèyàn ti gbà mà ó gbọ́dọ̀ jẹ́ ó gbọ́dọ̀ mọ́ òun ni wọ́n gbà lérò pẹ̀lú àtẹ́síà àtẹ́síà agbọ́dọ̀ fọ́ agbọ́dọ̀ sí àfọ́ mọ́síláwù ká ti fẹ́ gbà mà ó gbọ́dọ̀ mọ́. bákan náà agbọ́dọ̀ ṣe tẹ́síà fídà wa àti mọ́nájú wa gbogbo tí ọba ti ti bẹ̀ yọ dànù. sọ̀rọ̀ ọba ni kí ló sanu wa gbogbo ilẹ̀kulẹ̀ tán bá ń lẹ̀ mọ́ kí ebi parí ẹ̀ àwọn èèyàn kan lẹ̀lẹ̀kulẹ̀ lónìí tábà wá ra wọn tó mọ ẹyọ tábà wá yọ wọn ní yọ kó ìwọ tó lẹ máa ń kọ tálọ ní kí wọ́n lẹ. ẹ mọ̀ kí ẹ tó sọ pé alùsùn náà lè yàn kí ẹ tó sọ pé sùn nílé yàn á gbọ́dọ̀ rí pé òsùn lọ alùsùn náà gbé lára ẹ̀ náà. báwo láti ṣe máa mú yàn nígbà tí kẹtẹ́nìkà bá wá ní kò pé lára ẹ̀ tó bá wá yọ jáde ìwọ ní yọ yàn ìwọ tó ń kí yàn tó ń kọ́ lánàá fún ọ̀nà yé tọ́mọ kì í yẹn bọ́. méjèèjì ẹ̀yin gbọ́dọ̀ yìí fẹ́ sọ pé jẹ́hùn lásán tó sọ àdìrì àjẹ́hùn àtiwọ́ tó wá àjálà àtiwọ́ tó ń jà rọ́hà ní iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe ìwọ́n àjálà wà lórí kẹ́kẹ́ ní kẹ́mẹ́sẹ̀ jẹ́ tó ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú lọ sọ yẹn ọ̀sẹ́ni tí ó bá lù yẹn lọ́wọ́ yẹn nàkúrú hàbí yìí bọ̀ àìkú kà rúdìjà tìlẹ̀